أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين بصدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك هو الفوز العظيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكهم إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ألا ورحمة sọ wa di rọmọdọ́n ti tò ní àtọ̀rọ̀ tọ́lọ́ àti fún asọ́jú ìdáná ìlú ọ̀nà tọ́lọ́ bá láti jẹ́ aláàánú fún gbogbo àgbáńlá ayé kíkẹ́ àtọ̀rọ̀ lọ́mọ bá ara ilé ànájú àti àwọn sọ̀hábà rẹ̀ kíkẹ́ àtọ̀rọ̀ lọ́mọ sì máa bá gbogbo tó tó ojú ọ̀nà títí òbí lọ́gbìn ní àjíyá rẹ̀ insha Allah ta'ala á kú tẹ̀síwájú nínú àlàyé àti ìtumọ̀ Al-Qur'an èyí tí máa wáyé nínú mọ́sálásí wa ní dédé àkókò yìí ní èdè Yorùbá súrà tí a ń lọ náà ní Suratul Baqara áyà tí a sì dáhùn ló lánàá ó náà ní Psalm kọkàndínní àádọ́sán verse one sixty eight nígbà wà wà aláṣọ kánà ọjà ààrà títí ń bá wa sọ̀rọ̀ wípé káwọn jẹ tọ́jú halal tó sì máa káwọn máa jẹ dọ̀tí ká sì yàgò fún haram torí ìṣúná ẹni ẹ̀kọ́ ní ìgbé ń gbọ́ ọmọ àpèwá sí náà ni nǹkan tí ìṣe ọwọ́ náà wà dáńbẹ̀ ojú ọ̀nà rẹ̀ ní ọmọ kò wá sí ọlọ́sìn káyàwó fún irú àwọn ìṣẹ̀lẹ̀ kan orí ayé rẹ̀ ni a ti dánu dúró lánàá àwọn akẹ́sìwájú níbi ayé àtẹ̀lé náà ni ayé àádọ́sàn-án nínú sóra verse 170 ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ní lẹ́yìn ìgbà tí a ti sọ fún gbígbé kí ẹlẹ́tẹ̀lẹ́ ojú ọ̀nà èṣù torí pé ṣàìtàn pẹ̀lú kí ẹsà burú yọ́ mọ̀ pàyín lásẹ̀ pẹ̀lú kẹ́ ṣe tọ́jẹ́ pé àtúbọ̀tán rẹ̀ àbámọ̀ ní máa já sí ìṣọ́ mọ̀ pàyín lásẹ̀ kẹ́ ṣe tọ́jẹ́ pé ìpadàbọ̀ rẹ̀ òfo aburú ni yóò sì máa pàyín lásẹ̀ kẹ́ máa ṣe àwọn nǹkan tí ọ̀dà kódà ìtọ́lágbára ní ya'murukum bí a ń taqulu ala Allahi ma la ta'lamun ìṣòtù máa pa iná sẹ́kẹ́ máa sọ nǹkan tí ẹ̀ máa ń pa ọlọ́run pẹ̀lú pé ẹ máa fa àwọn òfin kan lélẹ̀ tí kìí ṣe òfin ọlọ́run àpèjúwe ìmá dáadáa lẹ́lẹ̀ ìmá sọ nǹkan tí èèyàn ọmọ nípa ọlọ́run àti ntọ́jọ́ máa Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ ní bí ọsẹ wa tọ́ yìí ọsẹ lágbára tọ́ yìí àdẹ́tọ̀gbọ́n sọ̀lẹ́tọ̀gbọ́n náà ọlọ́run ọsẹ lágbára tọ́ yìí bá a ti sọ fún ọtọ́ yìí wípé wọ́n dìnà fún èṣù sí àgbọ́n yàgò fún èṣù wọ́n dìnà sí i ọlọ́ni wáyídà pínlẹ̀ lọ́hùn ìtẹ́bí ọrùn máa wáyídà pínlẹ̀ lọ́hùn ìtẹ́bí ọrùn máa àwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà ṣẹ̀tọ́ yìí àwọn tó sì pa láṣẹ kí wọ́n máa sọ tọ́nà ọba ọ̀sọ́ kí wọ́n sọ tán nábì ọ̀sọ́ wáyé dáa bí ìdálẹ́wò nígbà tó bá sọ fún wọn wípé ittabi'u ma anzala Allah ẹtẹ̀lé tọ́nà ọba sọ̀kalẹ̀ ẹtẹ̀lé tí Allah sọ̀kalẹ̀ fọ́ọ̀mù kìí sẹ́rẹ̀ ẹsì pa abdulal wàlìjà ẹpàtì ẹpà nùtì ẹpà ìnàkàtì tọ́bá ń sọ báyìí fún wọn ipójú ọ̀nà ànú lẹ́wàá yìí kí wọ́n mọ̀ sọ kọlù bẹ́ẹ̀nà tẹ́bí ọ̀nà alfaina alayhi àbá àná ní wọ́n mọ̀ sọ náà ni pé kìí sèṣù làwa ń tẹ̀lé bẹ́ẹ̀lì ń tẹ́ ní à ń tẹ̀lé yẹn àní tẹ̀lé bẹ́ẹ̀lì ìtọ́lọ́ ń sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ tẹ́ ní à ń tẹ̀lé yẹn àní tẹ̀lé ìtumọ̀ bẹ́ẹ̀lì níbi àyà yìí bẹ́ẹ̀lì ìyẹn ni pé ń tẹ̀ yẹn ẹ pátá ẹ tẹ̀lé yẹn nàtẹ́bí àrùn ma alfaina alayhi àbá àná ìta àbálọ́wọ́ awọn bàbá wa ńláàmà sí awọn àbálọ́wọ́ àwọn bàbá wa ńláàmà yìí ó tí wọ́n yìí tí wí ó yìí, wípé kò sí tọ́ka pẹ̀lú tọ́nà bá sọ̀kalẹ̀ ọ lókùrú ìgbà tá a bá ó wa mọ́nà lókùnrin pàtó ti bá wọn wa ti ń ṣe wa mọ́nà jẹ̀máà nínú àwọn ọ̀nà tí fi pọ̀ wa lónìí ò nìyẹn àti wá gbọ́ ṣé wọn ayapa bàbá mi ni àti wá gbọ́ ṣé màá wá wa ni sí àfá wọn ọmọ ṣe báyìí ní ọmọ ṣe nǹkan mí ni wọ́n wà rí tọ́nà ọba sọ̀kalẹ̀ nínú Al-Qur'an wọ́n rí tọ́nà ọba sọ̀kalẹ̀ fáànàbì nínú súnnà wọ́n sì pàtì látàrí pé wọ́n ò fẹ́ yapa bàbá wọn wọ́n ò fẹ́ yapa bàbá wọn bẹ́ẹ̀ wọ́n ò fẹ́ yapa àwọn àfá wọn Ànábì sallallahu alaihi wasallam Ànábì sì tọkọ ní pé la ta'ata li makhluqin في معصية الخالق لا طاعة لمخلوق في معصية الخالق kò sí ìtẹ̀lé ẹ̀dá kan níbi yíyapa ọba àdẹ́dà kí a fẹ́ tẹ̀lé nìkan ẹgbẹ́ wọn fẹ́ tẹ̀lé yẹn yóò mú yẹn yapa ọlọ́run a kò wa àbá jẹ̀máà kọjú àpọ́nlé ọmọ sí bàbá kò kọjú àpọ́nlé ọmọ sí ìyàwó kọjú àpọ́nlé ọkọ àbí ìyàwó sọ́kọ kúrò bákan náà kọjú pín pàtàkì àfà lọ́dọ̀ ọmọ kéèrè kò ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí tọ́nà bá sọ̀kalẹ̀ àní tẹ̀lé àǹtà ìyẹlẹ́ àwọn òrìṣẹ́ ah sáà kọ́lá kọ́ yín ni ẹ̀yin lẹ́kọ̀ọ́ tòótọ́ gbẹ́ta wà ní yapa sí dẹ́kọ̀ọ́ àwọn torí pé tí àbá ilé tẹ̀lé èyí ti ṣe ṣírùkù tọ́à ṣírùkù tọ́à èyí ti ṣẹbọ níbi ìtẹ̀lé ẹlòmíì yàtọ̀ sọ́lọ́ ní kéyìn tẹ̀lé ẹlòmíì kéyìn sì mọ̀ pé ọ̀nà tí ń tọ̀ yẹn ọ̀nà tí kò tọ̀ ni ọlọ́ọ̀bá aláǹtá bá sọ fún wọn wípé ìtẹ́bí àrùn náà ń zẹ́rọ̀ lọ ẹ̀tẹ̀lé bá sọ kalẹ̀ fọ́tẹ̀lẹ̀ sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ kọ́ọ̀lù wọ́n sọ pé bẹ́ẹ̀ na tẹ́bi àrùmá àlùfáìnà àlẹ́yìí àbá àrà wọ́n ní ta ìtọ́nà bá sọ̀kalẹ̀ wọ́n ní ta báwọn bàbá wa lórí ẹ̀ ó làwọn ṣe ó láàmà tẹ̀lé eléyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ fi gbà láyé wọ́dàáwù máa káàní akúlò àbá òkú ẹsọ pé la ilaha illallah ẹsì pátá àwọn ọba yìí máa sọ ẹpátì wọ́n ni à ah, àwọ̀ yapa àwọn bàbá wa tábà ilé yapa àwọn bàbá wa láti dájọ́ wọn ni ẹ̀ problem tẹ́lómi ní nìyẹn yóò rí sẹ́mà tí má yapa bàbá mi adẹ́pẹ́ mọ gbà orísìnà bàbá yẹn wà tí mi lè gbà mi lè fẹ́ nu mi sọ láì lọ sọ pọ̀ yẹn àti wọ́n àti bàbá rẹ ẹrú ọlọ́run ni ẹnì kò sì ju ẹnìkan lọ lọ́dọ̀ ọlọ́run níbi òfin ọlọ́run bàbá lè ṣe nǹkan tí ó fi rújú rí ọlọ́run kọ́mọ sí ń tọ́ yapa rẹ̀ gẹ́gẹ́ bí ànábì wa Nuh alayhi salam àtọ́mọ́ rẹ̀ bàbá jẹ́ ànábì ọlọ́run ọmọ ìyá kẹfẹ́ ọkọ lè jẹ́ ẹni rí kíyàwó jẹ́ ní ibi gẹ́gẹ́ bí ànábì Lú ń jẹ́ ní ire ìyàwó rẹ̀ yá kí ni o ní ibi gẹ́gẹ́ bí ìyàwó Lú ọkọ ìyàwó bákan náà ọkọ lè burú kíyàwó dá ọkọ yá ẹ̀hànà ṣùgbọ́n yàwó ẹni gẹ́gẹ́ bí fìràhùn àti kọ́ṣíà tọ́jọ́yàwó rẹ̀ kọ́ṣíà àṣìyà àṣìyà ìyàwó fìràhùn ẹni rẹ̀ lọ ọkọ sì jẹ́ ní ibi ṣùgbọ́n kò tẹ̀lọ́kọ rẹ̀ níbi ìṣìnà kò ní tọ́kọ wọn bá ti ṣe náà láṣẹ ní tó pọ̀jù láàrin àwọn èèyàn tiwa lónìí nìyẹn ẹ̀rọ mi yóò ní àwọn ọmọ ilé wọn ní ìkírun tọ̀ òjò ọmọ náà là ń ọmọ ilé wọn ìgbà ti bá àtibá máa jọ̀sán nọ́sàn àwẹ̀ àtibá sábà jàmáà ènìyàn lẹ́skíùs níwájú ọlọ́run tó máa sọ fún ọ wípé ìtọ́nà ọba sọ̀kalẹ̀ rèé fáwọn òjíṣẹ́ rẹ̀ kọ́ọ̀lù bánà tẹ́bi ọmọ àlùfáìnà àlẹ́yìn àbá àná wọ́n ní ta bá lọ́wọ́ àwọn bàbá wa láàṣẹ tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn ní bí máa 21st century kó tó kọ ìlàsí ní ojú láyé náà wà yìí twenty five century agbọ́n bàbá wa àwọn tó ti bí láti bí ọgbọ̀n ọdún ogójì ọdún sẹ́yìn nígbà tí lànà yìí ò tí ì kárí ìwádìí mọ́lọ́dún yìí láti ká ní yọ two thousand wálẹ̀ ọwọ́ ní kíni ìlẹ́jọ́ká nìkan kọ́ sọ kíní ilé wa di kíní kọ́ wá lọ yọmọ bòmí yọ wá kọ ìlàsí subhanallah ẹ wà àwọn tó àgbẹ̀ wọn mẹ́fà lọ ẹ wà àrílẹ̀ bẹ́ẹ̀ kẹrin ọ̀gá báyìí ṣe lajú tó yìí kódà kọjá pípé tiẹ̀ ṣe pé ọlọ́run bá sọ ànábì sọ ìmọ̀ ọ̀làjú gan-an ó ti ó ti ra ẹni géètì gbogbo nǹkan yẹn pẹpẹ kìíní eléyọ kódà pápá wà wọn àti ọmọ lójú ní ìsìn kò bá mu kò bá mu wọn wà ní ta bá ma bọ lórí ẹni yẹn tá a ní o ti sekúnu ìyẹn gbọ́dọ̀ sẹrú ẹ o àìmọyerú mọ̀nà bẹ́ẹ̀ lọ́wọ́ akọ́ òjò wa àbí àìmọyerú ṣìnà bẹ́ẹ̀ ńlọ́ka òjò wa tọ́jà pé àwa wí táǹtì bẹ lórí ìṣìnà yìí ọmọ wí ó ní pé ń tá a bá bàbá wa lórí ẹ̀rí ẹjẹ́ á tún wá kojú ẹ̀ wa anabi sallallahu alayhi wa sallam anabi ni yọ akọ ayin mawuludi yawma sabi'i wa yuhlaqu ra'suhu wa yusamma tá a bá bí ọmọ yọ̀ẹ́kọ̀ ẹ̀yìnhù yọ́mà sàbí ẹ̀yìn ìjọ keje tá a bá bí la máa fa orí rẹ̀ ní la máa pa ẹran ìjọ keje tá a bá bí wà yóò hìlà kúrọ̀ ọ̀sọ̀ ẹ sì fa ẹran orí rẹ̀ wọ́n sàmà wọ́n sì sọ lóko àwọn sọ fáwọn èèyàn náà ni pé eléyìí lẹ́sìn wì eléyìí lànà nẹ́bi tọ́lọ́ ń fẹ̀sẹ̀ rẹ̀ wì wọ́n wà ní pé kí lẹ̀ ń sọ ìwọ lẹ̀ ń sọ bá a ṣe bá àwọn bàbá wa jọ́ mẹ́jọ wọn sí yóò ní gbogbo ọmọ tó ń bá mi láyé yóò ń tó fi ṣe ọjọ́ mẹ́jọ náà mẹ́jọ òun rí pé lọ́n sọ fún ààrẹ o ń tó ń sọ ni pé ń tàn náà bí mú wa ò tó ẹ̀ ń tó ń sọ ni pé ń tàn náà bí mú wa ó kórìíra rẹ̀ àfikọ́ stick to ìjọ́ mẹ́jọ òun torí kò ní súnà torí ọ̀pọ̀lọpọ̀ excuse tí wọ́n mọ̀ mú wa nìyẹn بهذا ما وجدنا عليه إنا وجدنا أبانا على أمة وإنا على آثارهم لمقتدون wọ́n ní ń tá a bá wọn bàbá lórí ń tá a bá wọn lórí ẹ̀rí àwa náà sì máa kọ́ sí àwọn bàbá wa ni ojú ẹsẹ̀ wọn láàmú àpọ̀ à àwọn àníkẹ́ kọ́ bá rí bẹ́ẹ̀ ni bàbá yìí ò gbélé alágbèéká wọn ò gbélé alágbèéká o sọkòtò kẹ̀ǹbẹ́ wọn sì máa wọ̀ adìfìlà bíi ti ajá ṣùgbọ́n ní ìsẹ̀yìn òun ẹ̀ ń wọ́sùn kìkẹ́ mẹ́mọ́ ẹ àwọn bàbá yóò sì lo fóònù mo lo asset ẹ̀yìn lo iphone three hundred thousand àwọn bàbá yín àwọn tó gbélé alágbèéká gan igi náà ṣe dẹ́kin rẹ̀ igi náà ṣe dẹ́kin ilé òun ká tó mọ àmọ̀lé lórí ṣùgbọ́n ẹgbẹ́ yín bá fẹ́ kọ lónìí ẹ wàá lọ engineering company wọ́n ó tún bá ń supervise ẹ̀ wọ́n gbọ́ gbogbo ẹ̀ mashallah wọ́n mọ́lá tí ó lè dáadáa ẹ sọ pé ìdílé alámọ̀lá bá bàbá tó ń gbé inú ẹ̀ náà lọ́ọ́ ká máa gbé ẹ̀ ní sọ bẹ́ẹ̀ lórí dẹ́pọ̀ ọmọ nìyà alábòsí ni wa tó bá ti di pé a fẹ́ yapa ọlọ́run á máa kóòtì àwọn bàbá wọ́n tó bá di pé a fẹ́ gbádùn ìgbésí ayé wa á ní pé àwọn bàbá wọn ṣeun ayé tí wọ́n ṣeun àwọn bàbá ògbégbà àwọn òló náà àwa ń faná sínú ilé wa a ní jẹrẹrẹtọ̀ tí náà bá sí àtúntí ń sẹ́kí ni o sólà pé tó ti ń pariwo oòrùn ti wà lánàá láyé àwọn bàbá wọn ò kọ ẹ kí wọn náà lè lò ó ẹ kí wọn náà dúró lórí pé igbá iná máa fi mú mi iná àrò là á sì máa dá gáàsì lẹ́yìn lò ní lọ́mọ <laughs> ọmọ ni níbi tá a ti jẹ́ alábòsí ni pé tá a bá ti rí ní tí ọba fẹ́ nu wa mu àní kó ti hàn bàbá aláìmọ̀kan sì ni wa látàrí pé ní tí ó jọ nǹkan tó lóore fún wa a sà ìnímọ̀ ń pa rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́run tó bá ń sọ fún ọba ìtẹ́tẹ̀lé tọ́nà ọba sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ kọ́ọ̀lù wọ́n sọ pé báàlù àárín tẹ̀lé ìtẹ̀sán na tẹ́lẹ̀ àrùn náà níta bá ń bàbá lórí ẹ̀kọ́ láṣẹ ọlọ́ni àwọn aláwọ̀kẹ́ àbá ohun láyá kìlú na ṣáyé àwọn wà láyá ń ta lóru ọlọ́ni àwọn aláwọ̀kẹ́ àbá ohun bẹ́ẹ̀ sì ni o àwọn tí wọ́n tẹ̀lé yìí àwọn bàbá wọn yìí láyá kìlú na ṣáyé àyè mí nà dì gẹ́gẹ́ bí àfa àwọn ibi ìjẹun sí bí wọ́n ti sọ wọ́n láyà àkìlú ọ̀nà ṣáìtà wọ́n kọ̀ bọ́n kankan yé nínú kí ni o nínú ẹ̀sìn wọ́n kọ̀ bọ́n kankan yé nínú ẹ̀sìn kẹ́lẹ́ pàṣẹ kan ló yé àwọn bàbá yìí tàbí ń ṣe nǹkan tí wọ́n ń ṣe àwọn ń ṣe nípa musin tán rí inú tẹ́gbà bàbá tó ti lọ ẹnìkan ò ní dájọ́ wọn àyàfẹ́ ń bá ń pọkùn sórí kúfúrú lókù tẹ́gbà bàbá wọn ṣe kíní kù nìyí wọn wọn lè má mọ̀ pé ọ̀dà si ò sì rẹ́ni pé ọ̀sá kẹ́sì ìmọ̀ òsì tí ìfọ́ká tó bí ó ṣe fọ́ká nìsí àwọn si ta nke ké yìí ọlọ́ ẹ̀pọ̀ àwọn bàbá yẹn gbìyànjú ẹlòmíì ọgbọ́ ló fi hàn odidi tẹ̀síl ọgbọ́ báyìí nínú òfin hàn sínú tákàdá màtúntọ̀ wọn wà ní tẹ̀síl mi tí kàgẹ náà nígbà wọn ò rí mi àjọkò tí ayé àná sùn àwọn náà ẹ̀wọ̀n kan wọ́n àwọn tó fáwọn èèyàn ara àwọn èèyàn wà balẹ̀ ṣùgbọ́n jọ́ náà gbogbo tàṣí mi márùn mẹ́rin tá a kọ́ wájú ẹyọ kan táwọn nínú wọn ò ní mi ẹyọ kan náà wọn á fi ń gba àwọn yẹn sákèsì ní déédé ti bẹ́ẹ̀ náà wọn ò fọ nǹkan mẹ́ta yàtọ̀ sí ti bẹ́ẹ̀ náà dẹ́gbọ́ pé wọ́n mọ̀ pé kan mistake ni kan àṣìṣe ni ìkan ni orí àwọn sì tán ni torí ẹ̀ irú àwọn bàbá kò sí tọ́kàn pẹ̀lú mi bí ó ṣe dájọ́ wọn torí pé dédé tí wọ́n rí nìyẹn nílò jẹ́ pé àwọn ìlànà àwọn olùmọ̀ àwọn àfà tó ti lọ tá a bá láṣìṣe kan lọ́wọ́ wọn àṣìṣe yìí àwọn òpérò àṣìṣe wo ni sáṣìṣe tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn ni àbí ẹ̀tútù ẹ̀sìn branch ẹ̀sìn tó bá ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn bọ́yọ́ ní ṣe pẹ̀lú ọlọ́run ìròyìn ọlọ́run orúkọ ọlọ́run á wò bóun náà ní í ṣe kó bẹ́ẹ̀ kí ló fà á náà fi kó síbẹ̀ àwọn àpòpọ̀ ní sáré attack personality ẹ̀ nìyẹn straight wọn lọ gbẹ ẹni Ibn Hajar ó kó sínú kínní irú ẹ̀ táwọn ọmọ burúkú jàbàtà tẹ́ máa sọ ẹ̀ máa jàbàtà ọmọ burúkú kan ní àwọn náà wọ́n fà àwùjọ wọn ní kínní Ibn Hajar káàfì Ibn Imam Nawawi kèfèrí wọn kàn máa kàfárọ̀ wọn ní kínní ó kó sínú ilhad timeline náà tí ó lè rìn tó rìn rìn ní mì kò sí àwọn òpin àṣìṣe ìkìlọ̀fà ó ní alimam ibn taymiya ahmed ibn abdulhalim rahimahullah náfà akọtìrà kan wọn pè ní rọfùrún malam anil ahimmati a'lam ìkó èébú kúrò gbígbé èébú kúrò lára àwọn olùmọ̀ al-a'lam àwọn ẹni àmì tó ti lọ àwọn àlànà kíkọ́ ẹ̀ gbogbo wọ́n wá mọ́ oríṣiríṣi ọ̀nà wa téèyàn fi lè ṣe mistake nínú ẹ̀ ni pé ádámù wùrú ni dèrè kẹ́ni má rẹ̀ ẹ̀ kọ̀rẹ́ nìkan kọ́ tako tó ń ṣe o òun kàn ṣe tiẹ̀ lọ ni ẹgẹ́tì kéńkọ́ nìkan ló rí báyìí kọ́ tako wọ́n ṣe tiẹ̀ lọ kọ̀kọ̀ sẹ́kẹ́ nìkan kọ̀rẹ́ tiẹ̀ pé nǹkan tó ń ṣe yà bàbá ń kiri kú díẹ̀ káàtó ọwọ́ akọ́sórí ẹ̀ ẹwọ́n ní àwọn bàbá yẹn àti fẹ́rí láwọn bàbá yẹn ẹ̀rí tá máa ṣe ni àwọn olè àkàdájọ́ wọn báyìí fún wọn lẹ̀ ṣùgbọ́n tá a bá wá lọ́mọ tó fẹ́ tẹ̀lé bàbá mi àwọn olè tẹ̀lé bàbá torí pé tí bàbá ṣe àṣìṣe ni ṣùgbọ́n dídá ti ṣàṣe Allahu a'lam ṣùgbọ́n ọlọ́run sọ pé àwọn ẹ̀wọ̀n kan àbá wò ṣé kò wá jẹ́ pàwọn bàbá wọn tí wọ́n ń tẹ̀lé láyé ápìlú náà ṣáyé á wọn gbàgbọ́ yìí kankan nínú ẹ̀sìn wọn gbàgbọ́ yẹn kankan ní ẹ̀sìn déédéé tẹ́lẹ̀ náà wọ́n ṣe káyọ̀ bá lọ́wọ́ ọmọ tẹ̀lé lọ́nà aláìmọ̀kan ẹ̀ tẹ́tẹ́ nígbà mi nù Ramadan àbí nígbà mi tí ó ṣe nù Ramadan ẹ̀ wọ aráfà ti ṣe wá sí ẹ̀sìn pàpàdà déédéé táwọn àti ti kú láti bí ọmọ years tẹ́lẹ̀ náà ṣe lọ́nà ṣe ayatul Qur'an fíyà alifun amúrún ìtàn bàbá ṣe láti bí ọgọ́rùn ọdún àwọn náà wá ń jogún rẹ̀ jẹ́yìn lọ ń gba àrẹ jẹ́ ìlẹ̀ covid sẹ́yìn kọ̀ọ̀yá kó rí bẹ́ẹ̀ jẹ́mọ̀ kọ̀ọ̀kọ̀ sí excuse kankan bẹ́ẹ̀ kọ̀ọ̀yá kó rí bẹ́ẹ̀ kí táwọn èèyàn kù káàtà sí pọ̀jù yìí lọ ẹgbẹ̀rún ayé ẹgbẹ̀rún bẹ́ẹ̀ amúlò ní ẹgbẹ̀rún bẹ́ẹ̀ náà yóò nínú kan àwọn èèyàn ní bùkátà sí táwọn èèyàn ní bùkátà sí ní káàkiri wọ́n sí ẹwà àdúgbò tí wákàtí kan ó fi lọ gbogbo ẹ̀ pátá ẹ̀ níbi kankan mú báyìí pé kí wọ́n sọ náà wọ̀ lọ owó sì jóná lọ àbí tá a sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kí ní jóná lọ owó ni kọ́ra kó tó lé rédíò owó ní jóná lọ káwọn kẹ̀kẹ́ ni àléyípadà níta bàbá wọn máa ṣe ni níjọ́ táwọn bàbá yẹn fi kìíní yẹn pẹ̀pẹ̀ níjọ́ tó fi ń pẹ̀pẹ̀ kò sí èyí tó dáa tó ń jọ náà láwùjọ wọn òun náà lọ dáa jù láwùjọ ń gbà náà ṣùgbọ́n ní ìsìn à lẹ́nìkan bá gbé kan wá ìsìn náà láàmú wọn wò yìí kí láàmú fi wọn alukuran àti kíni sunna sọba kuran sọba sunna tí ọba gbà wọn àní ìgbà torí de eléyìí ọlọ́run ní àwọn aláwọ kẹ́ni àbá uhum láyà kìló na ṣe àwọn wàlá yà ń tàbí ọlọ́run ní àwọn tó ń tẹ̀lé yìí láyà àkìlúnà ṣe àwọn láyà tẹ̀lúùn wọn gbàgbọ́ yìí kankan nú ẹ̀sìn wọ́n láyà tẹ̀lúùn kódà wọn ò mọ̀nà kò sí mọ̀nà fún wọn torí ẹ kò yẹ kí wọ́n lè tẹ̀lé àwọn bàbá yìí eléyìí náà wà sí ní fáwọn náà kámẹ́ni ìbáwọn kẹfìrí wọn bá rú ìbáwọn kẹfìrí wọn bá rú ẹ̀dá kò sáwọn kẹfìrí láti wá sí fún àwọn láti wá sí fún àwọn abẹ́ẹ̀kọ́ ni kí wá láà géèdì níbi wá sí yìí níbi ayé yìí ó ní tọ́nà bá fi báwọn èèyàn sọ̀rọ̀ lánàá àwọn náà gé mi pé ewu mò ń ṣe tọ́já pé àwọn bàbá wa mo fi ń tẹ̀lé bí mo ṣe ń gbọ́ tó ń sọ pọ́nà bá sọ pé ànábi sọ pé kí mo sá tọ́jú kí ni ìní gbà ìwọ náà lọ yẹra rẹ o torí ó pé kókó nínú màmá náà ó pé kókó nínú màmá náà ara rẹ o èyí ó sì gbọ́dọ̀ tán sórí irú ẹ̀ èyàn gbọ́dọ̀ pàdé ọlọ́run lórí pé táwọn bàbá òun ṣe ńlọ náà máa ṣe ọkọ̀ rẹ̀ ti kọ̀kọ̀ rẹ̀ ti ohun tó wọn máa ṣe nu ní táwọn afá wọn ṣe ńlọ wọn máa ṣe ọkọ̀ rẹ̀ ti kọ̀kọ̀ rẹ̀ ti ní tó wọn máa ṣe nìyẹn ọ̀lẹ́tọ̀ mo sọ̀rọ̀ arákùnrin kan fún yíndé òní ìjẹ tàbí jẹ lónìí táwọn bá bàbá wọn ó ní ẹlẹ́ẹ̀kọ́ sínú súnà ó ní àwọn ọmọ náà bí ń ta àwọn afá wọn làwọn náà lórí táwọn afá wọn bá ti ṣe làwọn ọmọ ti wọ lọ́wọ́ kò sí àwọn ọ̀rá náà n ta àwọn àfa àwọn làwọn rí láfa náà bá ṣe ń tí ọ̀gbẹ́ ṣẹ̀rí àmú tá a sì ka nínú súnà lọ́lẹ̀ ọ̀bá mu ọba ní táwọn afá rẹ̀ ṣe náà lọ́mọ ṣe ìsìnà ni ìsìnà of the highest order ní irú nǹkan yẹn torí bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá àwọn kèfèrí sọ̀rọ̀ ọwọ́ àwa náà fi ń bá àwa náà sọ̀rọ̀ ní ìsìn pé ká sí gbogbo orú àwọn àwáwí báyìí ومثل الذين كفروا ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا نؤاد ma la yasma'u illa du'a'an wa nida'a ọlọ́ni àpèjúwe wọn ó dàbí àpèjúwe alladhi yan'iku ẹni tí ń pariwo pé bima la yasma'u ẹni tí ò gbariwo ti ń pa kò mọ ìtumọ̀ ariwo yẹn illa du'a'an wa nida'a dùpọ̀ kò gbọ́ pariwo bọ́n tó ń sọ nǹkan òye afáwa Ibn Jawzi nínú Zadul Masir fi ilmi tafsir wọ́n ń túmọ̀ mẹ́ta ọláyà yìí níbàámu sí ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n lọ́rọ̀ mẹ́ta ní mẹ́mẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé àpèjúwe àwọn kèfèrí yìí wọ́n lọ́dà gẹ́gẹ́ bí àpèjúwe albahari àwọn ẹranko àwọn ẹranko tó yẹ pé yẹ́nà á hiya rọ́ọ̀ì ẹni tí ń dáná máa pariwo rẹ̀ yóò máa pariwo pé hé mọ́lọ́bọ̀ padà ẹlẹ́fẹ̀ẹ́ wọn kó gbọ́ ọgbọ́n kankan àbúkọ̀ tètè lọ nà ní ọ̀pá kó lè ọba àpariwo dọ̀la kò ní gbọ́ wọ́n ní tùmọ̀ àkọ́kọ́ nì pápẹ́júwe yìí pápẹ́júwe à ń kẹfẹ́rí sẹ́rí nìyẹn àpèjúwe wọn dàbí ẹranko ni tẹ̀ ń pariwo pè wọ́n kàn gbọ́ tẹ̀ ń bẹ́ẹ̀ bá sọ́dọ̀ la yóò ní tí wọ́n ń sọ yẹn wọ́n sọ last year náà wọ́n sọ lọ́pàá year náà wọ́n tún sọ next year torí ẹ̀ tí wọ́n náà sọ yẹn bí ẹranko bí ewúrẹ́ tẹ́kọ̀tẹ́ ẹ bá nà á níbi kan sì nígbà tí a bá tó wọlé bá kí ló ti ṣe o yóò ti padà ẹ̀yin náà sá múrin tẹ́ ẹ máa ń kọ ewúrẹ́ bí a bá ti lù báyìí yóò máa padà ni bẹ́ẹ̀ nàgbàgbà yóò máa padà wọ́n lápèjúwe yìí bá pèjúwe àwọn kẹfìrí ṣe rí nù àpèjúwe wọn dàgbẹ́ àpèjúwe ẹni tí darandaran pariwo mà ní tọ́kà ń gbọ́ tọ́kà ń gbọ́ ariwo wọn ò mẹ́ tí ń sọ gan sẹ́kà wọn lọ ní sọ ni àbí káwọn padà sẹ́kà wọn dúró ni àbí káwọn mú ni wọn ò mọ̀ wọ́n kàn kẹ́kàn pariwo wọ́n ní bá pèjúwe àwọn kẹfìrí ṣe rí nìyí wọ́n lọ́rọ̀ kejì táwọn olùmọ̀ sọ lórí ẹ̀ o ní pé àpèjúwe àwọn kẹfìrí ó dà gẹ́gẹ́ bí àpèjúwe wọ́n lápèjúwe wọn sápèjúwe àwọn tí ń pè wọ́n ó dàbí àpèjúwe ẹni tí wọ́n ń pè tí ò tí ò gbọ́ pé gbogbo wáàsí tá à ń ṣe fún wọn yìí masaluhu àpèjúwe wọn ká masali lẹ́bi yẹn àìkò bima la yasma'u illa du'a'an wa nida'a àpèjúwe wọn àtàwọn tí ń pè wọ́n àtàwọn tí wọ́n ń pè ó dàbí àpèjúwe wọn tẹ́ ń pè tí ò ni èèyàn jẹ́ yorùbá ọwọ́ à ń sọ tápà sí bó o pè láti ní ìdẹ́mẹ́ ní àkọ́gbọ́ ọkọ̀ láti sọ̀rọ̀ wá lọ́mọ bá wù ní ọkàn ọmọ tiẹ̀ ni wọ́n ní bá pẹ̀jú wọn ṣe rí rẹ̀ gbogbo ń tẹ̀ ń sọ kò sí kankan tó wọnú orí wọn wọ́n ń gbọ́gbẹ̀ ń sọ̀rọ̀ mọ kò sí kankan tó kó nù là wọ́n ò prọ́sẹ̀sì kankan bẹ̀ sẹ́ẹ̀pẹ́ tẹ̀yàn bá gbọ́yé èyí ò prọ́sẹ̀sì ní tẹ̀yàn bá gbọ́yé ọkàn máa bá tiẹ̀ bákan náà wọ́n lálàkẹta àpèjúwe wọn àwọn kèfèrí kámọ́tánì lẹ́bi yẹn yẹn ẹ̀kọ́ bima la yasma'u illa du'a'an wa nida'a àpèjúwe wọn àtàwọn táwọn náà ń pè àpèjúwe wọn àtàwọn tí wọ́n ń pè àwọn wọ́n ń pè àwọn òòṣà wọn tí wọ́n ń pè tí wọn ò torí ẹ̀sìn lọ wọ́n ń pè ẹni tó jẹ́ pé láàyè smail kò lè gbọ́ pé èèyàn ń pè wọn òòsà kì gbọ́ pé wọ́n ń pè é ẹni tó gbére rẹ̀ eré yẹn ò rí ń pè wọn. الساعة الآن الثانية ọ̀gbọ́nràn torí ẹ̀ eré yìí wọ́n lè gbé kí wọ́n là kí wọ́n là kí wọ́n sọ bí igi ìdáná wọ́n lè là kí wọ́n rún márùn sìmẹ́ǹtì kí wọ́n fi kọ́lé torí pé kò gbọ́ nànàbíwá Ibrahim aleyhisselam nígbàtí àwọn ìyá rẹ̀ nígbàtí Ibrahim fọ́ ìrítá wọ́n wá bí pé ma ń fa aláhádà bí áàlì àti ìhìnà ya Ibrahim tánú sílẹ̀ kí ni Ibrahim wí ó ní ẹgbẹ́ wọn léèrè ọ̀lẹ́ bẹ́ẹ̀ fàálà ó kàbírò fasalóhùn ìkánú yàntẹ̀kùn ẹgbẹ́ wọn lè dágbọ́n máa sọ̀rọ̀ ẹgbẹ́ wọn lè bá wọn máa sọ̀rọ̀ ọ challenge wọn ah, bí wá jẹ́ èyí tó dẹ̀gbà tó rọjú kàtàkàtà ló ṣe ẹbí léèrè wọ́n wá ní wọ́n yẹ̀ tí wọ́n kí wọ́n sọ̀rọ̀ náà nígbà tó àdúdú náà máa lẹ̀ ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال أفتعبدون من لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون النبي إبراهيم عليه السلام ó ní ẹbí wọn lè dájú wọn sọ̀rọ̀ wọn náà ti mọ̀ pé wọ́n lè sọ̀rọ̀ ẹsẹ̀ wọn ń sin nǹkan tí ò gbọ́rọ̀ dépò pé yọ sọ̀rọ̀ dépò pé yóò fi yín àǹfààní kan àbí yóò fi nira kankan yín ó fi lakum walima ta'buduna min dunillah sí ọ̀yìn àti nǹkan dẹ̀ sí afala ta'qilun ṣe ẹ̀ ṣe làákà yìí ẹ̀ kí làákà yìí lè sọ fún yín pé kọ̀ ẹ́ kẹ́ ẹ lè sin eléyìí ní tí ò lè sọ̀rọ̀ ní tí ò lè gba ara rẹ̀ lẹ̀ àkọ̀ ẹ́ kẹ́ ẹ lè sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala. in tad'uhum la yasma'u du'aakum wa law sami'u mastajabu lakum wa yawma al-qiyamati yakfuruna bi shirkikum wala yunabbi'uka mithlu khabir. ọlọ́run bá ní tẹ́ ẹ bá pè wọ́n wọn ò lè gbọ́ pẹ̀ ń pa wọn kódà kan bá tún gbọ́ wọn ò lè dá yín lò tẹ́ ẹ bá ń pè wọn ò lè gbọ́ tẹ́ bá tún wá gbọ́ wọn ò lè jẹ́ pé ọlọ́run jọ gbẹ̀dẹ̀ alkiyama yakfuruna bishirkikum wọ́n wàá takò yín pẹ̀lú ẹbọ tẹ́ ẹ ṣe pẹ̀lú wọn wọ́n àwọn ọmọ yín rí o. وقال إنما تعبدون نبئك مثل خبير الله لا ينبئك مثل خبير ẹnìkan ò lè sọ́ńtà ń sọ fún yìí bí ẹni tó mọ̀ ń pa rẹ̀ o ẹnìkan ò lè sí létí bí ẹni tí ń sí létí alkhabir ẹn tó rí múròde Allah subhanahu wa ta'ala nígbà ọlọ́run bá yẹn sọ pé eléyìí yóò ṣèjàmbá fọ́njọ́ kan káwọn ẹgbẹ́ ẹ̀wọ̀ tí wọ́n wọ́n sọ nǹkan sì ti parí iṣẹ́ lórí ń tàn kọ́lọ̀ méje sí ọ̀nà ọ̀la lórí ọ̀rọ̀ wa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ní àpẹjúwe wọn kamathali alladhi yan'iqu bima la yasma'u illa du'a'an wa nida'a ọlọ́ni súnmọ̀ súnmọ̀ àdìtì ni wọn wọn ò lè gbọ́rọ̀ yálà àwọn tí wọ́n ń pè ní àbáwọn tá ń pè tí wọn ò súnmọ̀ jamaru asọ́mù summun dẹ́mu plural ní fún gbọ́nà asọ́mù asọ́mù ni ẹni tí ọgbọ́nà adití summun ọlọ́ni adití ni wọ́n lórí gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a gbà tú áyà yìí adití ni wọ́n látàrí pé ń tà ń sọ wọn ọ̀gbọ́ kí n ṣe pé wọn ọ̀gbọ́ wọn ò process ni wọ́n ti wà ń pọ̀ adití báwọn àbí kọjá páwọn táwọn náà ń pè tí wọ́n ń torí ẹ̀ yapọ̀ ọlọ́run àbí tí àwọn tí wọ́n ń pè yìí torí pé wọ́n lè gbọ́rọ̀ láàbà ò gbọ́rọ̀ ẹ̀zá ò gbọ́rọ̀ mọ̀nàdà ò gbọ́rọ̀ gbogbo wọn ò gbọ́rọ̀ bukimon jamu abkamu plural abkamu abkamu ni pé kí ni o ẹnì tó lẹ́nu tí ó kẹ́ fi sọ̀rọ̀ abkamu ayaya tọ́ba kan ya amẹ́ríkà ń ya náà kò lè sọ nǹkan kan èèyàn wá lè dití tọ́jà pé tó bá fẹ́ bà sọ̀rọ̀ báyìí ẹsẹ̀ gbé nǹkan sí létí kó tó gbọ́ gbọ́n yóò sì máa sọ̀rọ̀ ẹ̀ máa gbọ́ níbẹ̀ ní àwọn èèyàn bẹ́ẹ̀ ẹlòmíì sì ń bẹ́ náà tọ́jà yìí pé òun gbọ́rọ̀ àbí òun ọgbọ́rọ̀ ṣùgbọ́n àti sọ̀rọ̀ nìṣòro gbogbo dẹ̀ sọ̀rọ̀ gbọ́ bọ́tẹ́ bá ní wọ́n sọ́rọ̀ yóò kọ́ lẹ̀ ní subhanallah Allahu akbar ọba alágbára lọ́lọ́ kọ̀ wá sí dá lè ṣe sí kò ní sọ but gbogbo tí a sọ pátá ní ọgbọ̀n ọlọ́ni sọ́mọ̀n adití ni wọ́n bókmọ́nì ayaya ni wọ́n ẹ́míọ̀n kọ́dà afọ́jútu ni wọ́n wọn ò gbọ́ràn wọn ò lè sọ̀rọ̀ wọn ò tún ríran ọlọ́ni fàwọn láàyà kìlónì kódà wọn ò ní làákàyè àwọn àwọn kèfèrí yìí tá ni wọ́n mọ̀ sí táwọn bàbá wọn ń tẹ̀lé yìí àwọn aládàádáálẹ̀ yìí tá a sọ wọn pé kí wọ́n pa àdádáálẹ̀ táwọn bàbá wọn ṣe kù kán pátì káwá lórí táwọn kù lẹ́nu ọlọ́ni sọ́nà ń bú kí wọ́n ní ọ̀run yẹn ń fa ohun láàyà tèlò adití ni wọ́n ayaya ni wọ́n afọ́jú ni wọ́n kódà ọlọ́ni wọn ò ní làákàyè bíi ti wulẹ̀ wù ọ̀ma nínú fi jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí yóò máa pẹ́ sára ẹnì tó bá gbọ́tọ̀ náà tí ó gbà ẹnì tó bá pèsè ojú ọ̀nà ọlọ́run tó takò ó tí ó tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátá ojú ọ̀nà ọ̀lẹ́ arúntọ̀ tó bá pè ládìtì ọba mu wọ́n bá pè ní ayaya déédéé ni wọ́n bá pè láfọ́jú ó ṣe déédéé ara rẹ̀ kódà tó wà ní ilé ọmọ nílà káyìí kódà kó jẹ́ emeritus professors kò nílà káyìí náà torí pé tí ọba fi lè sin lọ wọ́n tọ̀ wọn nílà káyìí nínú àdébí ibrahim sọ fáwọn èèyàn rẹ̀ pé afala ta kìí tọ́dálẹ̀ tí ń pèsè fún yín ẹ wá sí ẹ wá sí nǹkan míì à kọjọ́pọ̀ nílẹ̀ àkàyè tó di eléyìí bí ẹ̀ bá ṣe rí ó rí kódà kọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ nínú ìmọ̀ ìmọ̀ fìlọ́sọ́fì kò ní láàkàyè náà ni tí ọba fi lè sin Allah ọba adẹ́dà tí ó sì tẹ̀lé nǹkan tí wọ́n sọ kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ولقد ذرنا لجهنم كثيرا من الإنس والجن لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون kẹfìrọ mina nas mina jinni wal ins ọlọ́run ni ó ti pèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àtàlùjẹ̀nu á ti pèsè wọn kalẹ̀ fún náà jahannam àwọn èèyàn yìí àtàwọn àjẹ̀nu yìí lahum qulubun la yafqahuna biha wọ́n ní ọkàn ṣùgbọ́n wọn kì í fi ronú ìtọ́nà ọba sọ lahum qulubun wọn bí máa náà wọn ní làákàyè ìtumọ̀ kùlùbù bẹ́ẹ̀ náà làwọn kùlùbù làwọn ọkùlù wọn ní làákàyè wọn ọ̀yà wèrè ìgbọ́n làákàyè wọn yìí láàyè kọ̀wú nàbí ha wọn kì í fi prọ́sẹ̀sì kankan kọ́run náà tiẹ̀ e jókòó pé gbogbo ah, táwọn afá tiẹ̀ ń e sọ yìí àwọn ah, máa yẹ kí n ronú sí i máa yẹ kí n ronú sí i láàyè kọ̀wú nàbí ha wọn kì í fi ọkàn yìí ronú wọn kì í fi làákàyè wọn yìí wọn kì í fi ronú kí wọ́n fi process kí lọ́lọ́wọ́ bá ń fẹ́ kí lànàbí ń fẹ́ wọ́lọ́hùn àdánùn wọ́lọ́hùn ayùnùn láà ìsìrú nàbí ha wọ́n lójú wọn wọ́n fi ríran wọ́n lójú wọn fi ríran kẹ́lẹ́ kójú ń fọ̀ kẹ́gbẹ́ wọn ò rí pé àhámọ́dúnrín pọ̀ kẹ́gbẹ́ wọn ò rí kójú ọ̀rọ̀ kẹsàrí wọlé kẹ́gbẹ́ wọn ò rí náà wọ́n kọ̀ ọ̀bọ̀ ṣùgbọ́n ìríran wọn yìí wọn ò fi rí ìran débi pé kí wọ́n fi rámì ọlọ́run yá ayé tó báyìí káwá wò pé nature náà ní ti ń control rẹ̀ náà ah, pé nature náà ní nature ni bójú bá rọ bọ́ bá súnì sí nature ni bí ó sì rọ nature náà ní òjò ọrọ̀ ah, lọ́wọ́ ayélu láì sírú nàbí ha wọ́n ní ríran wọ́n lójú ṣùgbọ́n wọn ò fi ríran wọ́n àdánù láì sìmàrú nàbí ha ọlọ́ni kódà wọ́n ní etí wọn kò fi gbọ́ràn ẹ dákun ẹni tó lójú tí ò fi ràn kí ni o àmà afọ́jú ẹni tó létí tí ò fi gbọ́ràn kí ni o ẹ adití asọ́mù ọlọ́ni wọ́n létí wọn fi gbọ́ràn ọlọ́ni ulaika kal an'am àwọn tá à ń sọ yìí kò sí ìyàtọ̀ kankan àti ẹranko ẹranko ni wọn tó dàbí kébìrì ni ẹranko ó ṣe mistake nínú ẹranko mọ̀ ní pa ó ń pẹ̀mí lẹ́ranko ìpè ọlẹ́ranko ẹranko à pàtó ọmọ ìgèrí ẹranko ní jẹrẹ ẹranko tiẹ ẹ kíní ni majazi ni kìí ṣe hakiki kúlà ìkàlọ́wọ́ àgbà ọlọ́ni àwọn dàbí ẹranko ọlọ́ni báyìí lòun àdọ́lì kọ́dà àwọn tó sọnù jẹ ẹranko lọ ẹranko ọ̀nẹ́jọ́ tí ọ̀jẹ̀ láǹkì yá náà kọ́ńtẹ́m kọ́dà kẹ́ kọ́lọ́ ń dá ẹlòmíì lẹ́ranko ó lóore ju kọ́ wálé èèyàn kọ́ wá yapọ̀ ọlọ́run lọ kọ́ńtẹ́m wọn ò tiẹ̀ wulẹ̀ bí sáyé rárá ó lóore wò láàyè ọlọ́ni báàlù àbọ̀lù kódà àwọn sọnù jọna kó lọ wọ́n lè àyíká wọ́n ọ̀fìlónì ọlọ́ni àwọn bá ń sọ yìí àwọn afọ́nufọ́ra nìyẹn torí ẹ̀ ẹ mẹ́ta àwọn ọ̀yà afọ́nufọ́ra níbi tọ́nà ọba sọ níbi tánàbí sọ kámẹ́ni ah, à mí gbà mo gbọ́ ogun tó sọ́n tó tọ̀bọ̀tá mo sì ń pòsẹ́sẹ̀ lọ́wọ́ mo sì ń ronú sí lọ́wọ́ jẹmọ́nà ẹ̀mí wa ò sí lọ́wọ́ wa o láàrin ká dúkàlà ẹlẹ́mi lè gbà o ọlọ́run láàrin ká di bíbá ká sì sí padà àbí ẹ̀yin ò tẹ́lẹ̀ tó ń lọ ń wọ ọ̀kadà rẹ ló sì kù sórí ẹ̀ rí fúnra rẹ̀ ní wà lọ wọn ò gbé lọ́kadà wọn lọ́wọ́ sì tà sórí ọ̀kadà àtẹ́lẹ̀ tó ń wọ òun àkọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ páàkì ó sì ó sì ó sì ó sì gbàgbé wọ́n ní sọ́n gbèrú tẹ̀lẹ̀ ẹ dàpọ̀ kọ̀lá láàfíà ni iná gbọ́kọ̀ jáde wọ́n hà kàdà wà hà kàdà ìlà fi gbọ́dọ̀ pé ha mọ́mà jẹ́ ń fi ìgbàlà dọ́là nínú àpẹẹrẹ orí ibú òun náà ni àtẹ̀síwífù bí tàwùlà kí ẹ̀ máa ní ìtura dọ́là gbogbo ń tọ́sọ bọ́ bá ti dọ́là insha èmi náà ní wàlá aláàmọ́tò ṣàkọ́wà apẹ́rẹ́ orí ibu ojú ẹ̀sẹ̀ tí èyí ti ń gbọ́ náà kó ti máa dààmú kó ti máa change torí pé kọ̀mọ̀kọ́ yóò wọ́n tó ń fẹ́ náà fẹ́ túbá kọ́nà ọba Allah kọ́ wọlé àdókùn sọ rẹ̀ kọ́nà jẹ́ àwọn òótọ́ ní òótọ́ kọ́nà jẹ́ àlè tẹ̀lé kọ́nà jẹ́ àwọn ọ̀rọ̀ náà kọ́nà jẹ́ àlè tẹ̀lé yá ayé yá ayyuhal ladhina amanu طيبات ما رزقناكم واشكروا لله واشكروا لله إن كنتم إياه تعبدون ọlọ́ni yá ayyuhalladhina amanu ọlọ́run pé ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́ni ń pè ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́ni kúlú min tayyibati máa rọ̀ zàbọ̀nà ẹ jẹ nínú tó yìí bá tá a sọ̀kalẹ̀ fún yín tá a pèsè fún yín ẹgbẹ́ nínú àyàtà tó lánàá ọlọ́ni yá ayú anas kúlò kúlò min tayyibati náà máa rọ̀ zàbọ̀nà ọlọ́ni ẹ̀yìn èèyàn kúlò mimma fil ardi halalan tayyiba àyàtà náà ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn kúlù mímọ̀ fi ardi halalan tayyiba ẹ jẹ ntí ń bẹ lórí ilẹ̀ tó jẹ́ halal tó sì dà bọ́ mọ́ lẹ́gbà bọ́lọ̀ gbogbo àwọn èèyàn tán ọ wá fẹ́ wa mùsùlùmí pè ọ fẹ́ àwa lọ́tọ̀ jàmáà kọ́lọ́ ń sì pè èèyàn lọ́tọ̀ ó ṣòro àpọ́nlé tẹ́ni ń ní lọ́dọ̀ ẹ̀kọ́ dáyàn pé kólùkọ́ ní ẹ̀yin ọmọ ẹ múra yín o ìdánwò ń bọ̀ o ọwọ́ adé ọmọ kẹpẹ láàrin wọn oníwá múra sẹ́kọ̀ọ́ o má sì rí o jẹ́mọ́ kò ní ìdíkọ́ sọ fọ́mọ pé ọ̀tọ̀ láyé tiẹ̀ lọ́dọ̀ mi ọ̀tọ̀ mi yóò fi mọ̀ torí pọ́ dà pé ọ́ pé sí máàkì kan náà ogójì tó nǹkan jarí kọ́ fárígá ah you're serious wọ́n gba thirteen over forty àwọn tó ti gba eighteen mẹ́mẹ́ ti gba sixteen kò tí ẹ̀ pé àwọn kò rí wọn ìgbà tó sí máàkì kan lọ dára ó yẹ kẹ́ tó sí máàkì kan gbà pé ah ó dà pé ọ̀tọ̀ láyé tèmi lọ́dọ̀ olùkọ́ yìí ọlọ́ọ̀bá sùnmọ́ àná tààlà lẹ́yìn ìgbà tó pé gbogbo èèyàn nakulu mimma fil ardi halalan tayyiba ọwọ́ adé yìí ó gbàgbọ́ òdodo pè lọ́tọ̀ ọlọ́ni yá ayọ́ alladhina amanu ọlọ́ni ọgbà yẹn onígbàgbọ́ òdodo ọlọ́ni kulu min tayyibati ma razaqnakum ẹ jẹ nínú tayyibat nínú nǹkan tó mọ́ nǹkan halal tá a sọ̀kalẹ̀ fún yín tá a pèsè fún yín ẹ jẹ nínú ẹ̀ afáà kathir wọ́n ní ìtumọ̀ rẹ̀ ó náà ni pé ẹ jẹ́ kí ọ̀nà tẹ́gbà máa rí tẹ́ máa jẹ ẹ jẹ́ kó pure ẹ jẹ́ kó mọ́ kọ́mọ̀jọ́ náà haram wọ́n wá mú àdìsí tí gbogbo wa mọ̀ yẹn wá àdìsí àbí wúrọ̀ àbí wúrọ̀ yọrọ lọ́dí ẹ̀ lọ́wọ́ àná ó ní ọlọ́ọ̀bá sọ yìí pé ọlọ́ọ̀ni sọ̀rọ̀ lọ́sọ̀ sọ pé iná lọ àtọ́ yìí bọ̀ ni dáadájú ọlọ́ọ̀bá ọba tó mọ́ ni o ọlọ́ọ̀tọ́ yìí ọba tó mọ́ ni ńgbà anábì ní inna Allaha tayyib sáàlì sọmọ ní Abdul Tayyib ọ̀rọ̀ ọ̀tọ̀ ni kìí pẹ̀lú amẹ́lẹ́ nù ká ní ah, à ń bọ́ lọ́jọ́ Tayyib ká sí nígbà Abdul Tayyib lọ́ba ìjọ mi sọ àná náà inna Allaha tayyibun ọlọ́ọ̀bà tayyib ni ọba tó máa ní la yaqbalu illa tayyiba kò sí nígbà káfí ntọ́ba máa oníyọ́ gbà anabi sallallahu alayhi wa sallam anabi wa ni wa inna allaha amara mu'minin bima amara bihi al-mursalin ọlọ́run wá pa ẹ̀yin mùmíní láṣẹ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ gbọ́ tẹ́ gbà ọlọ́run pa yín láṣẹ déédéé tọ́pa àwọn òjíṣẹ́ rẹ̀ láṣẹ ọ̀pẹ̀ náà láṣẹ ọlọ́run wá ní anábìwá káyà ìpè ọlọ́pàá sọ yìí pé yá ayé àwọn oṣù kúlù mínà tẹ̀yìnbá ti wà àmàlù sọ́ọ̀lìhà ọlọ́run ní ẹ̀yin òjíṣẹ́ ẹ jẹ nínú tọ́ba má ẹ ṣiṣẹ́ rí iná lọ iná ibi máa tá àmàlù náà àlè èmi nímà nípa nǹkan tẹ̀ ń ṣe wọ́kọ́ ọlọ́run wa sọ pé yá ayọ́ àlẹ́dí ní àmàlù kúlù mí tẹ̀yìnbá ti máa zàkúnlẹ̀ àmàlù anábìwá káyà yìí wípé ọlọ́nà ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ẹ ń tọ́ má nínú nǹkan tí fún yín ajẹ́pẹ́ ajẹ́kọ́nà àtijẹ́ yín ọmọ ẹ wá source of income tó dáa ọ̀nà tó mọ́ kọ́mọ̀jọ náà rìbá kọ́mọ̀jọ náà bàbá àjẹ̀bú kọ́mọ̀jọ náà loto golden bet naira bet golden gbogbo àwọn kọ́mọ̀jọ náà pennywise àwọn mẹ́mẹ́mẹ́ àwọn ọ̀nà tí ò tí ò clear tó tó bá ní wọn náà wà lánàá lẹ́sẹ̀ ó rojọ́ tí ó pọ̀ ó tó lè kọ̀fíìsì yẹn ẹ mọ̀ wọn kan kí àtọ́ wọ́n ti lè mú dọ́jà bóríjà fún fẹ́ fẹ́ rajà kí àwọn amọ̀ wá bá mi kọ́ ní máa wọ́n ti mọ́ lọ́wọ́ yìí o bitcoin ni wọ́n máa pè wọ́n ná Brazil wọ́n ná Amẹ́ríkà wọ́n ná US wọ́n ná London lókè masha Allah ìlú wa lè yọ̀kan wọ́n ní tó bá fẹ́ lọ yọ̀kan ìbáṣà ti two hundred thousand ah ok owó yìí ṣé mo lè mú lọ kásàkárì kí n lọ fi ra tẹlifíṣàn kí n ra fìríjì kí n ra ẹ̀yìn tá àkẹ́ra gbogbo ẹ̀ wọn náà mo ní ìgbà ń bẹ̀ yẹn mo ní ń bẹ̀ à wọ́n ṣe wá jọ wọn mo ní à kò léyé yín ni owó ni sẹ́ẹ̀rí tí ẹ̀ bá ní Brazil à ọ̀ lọ Brazil kọ́ ó ti láwọn tí ẹ máa tán rà lọ́wọ́ àwọn èèyàn níbo wọ́n wà nígbà tí ọkọ̀ wá kàkà bí ọ̀nà mẹ́ta gbogbo Ìbàdàn à wọ́n ṣe wá lè dí owó ó tún sí pé kèése nǹkan tí mo lè fi yáwó lọ́wọ́ èèyàn kò clear ó ní owó ni bọ́n tó pẹ̀lú owó yìí àwọn èèyàn ọ̀mọ́ tó bá fi hàn ọgọ́rùn-ún èèyàn agídílẹ́ẹ̀fì èèyàn kan tó mọ̀ ó bẹ̀rẹ̀ ti máa kó 99 mi ló pé síwó kí ní 200,000 mọ̀ra o yá mi ní 100,000 kọ́ wá gbà sọ́wọ́ kọ́ yá mi kò ní yá lónìí èmi kọ́ ló jìbìtì ní tí wọ́n sọ nìyẹn ìlànà ìyàn wà àfàwọn tó bá jọ mọ value ẹ̀ láàrin ara wọn nìkan olókùn torí ẹ̀ ẹjẹ́ àwọn ọ̀nà tó clean ọ̀nà tó pure ọ̀nà tí ò nídìí ẹjọ́ láti fi lè rí àjẹ àrùn ó nídìí kó nídìí kó ọmọ béèrè question tó pọ̀ lórí ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ kọ́sọ̀ nǹkan fáṣẹ́ ẹni máa ta ìrẹsì ọba àti ẹni máa ta pákó tí ẹni máa jẹ́ dráìbà kó máa wakọ̀ kó máa gbèrò à wọ́n gbèrò wọ́n yẹn nǹkan ní àfa sẹ́yìn eh, oh, ni máa ń gbá baranda kiri jẹ́bẹ̀ àná ẹnìkan bá ti wá rajà òun ní àwọn bá fẹnu sí ní wọn bá fẹnu sí wọn bá yọ sá rojọ́ rojọ́ rojọ́ o ṣe wọ́nà tó clean o ṣe ti wọ́nà tó da ipò pọ̀ wọ́nà kan tí ọ̀dọ́ máa wẹ́ nìkan tí ọ̀bọ̀ ọ̀ṣọ́ba tí ọ̀ṣàbọ̀ wẹ́ẹ̀rì tí ó fi báàkì ẹ̀ hàn ọlọ́ni Ànábì sallallahu alaihi wasallam ọlọ́lọ́ ń pa ẹ̀yìn òun gbàgbọ́ lásìkò déédéé tó ń pa àwọn òjíṣẹ́ rẹ̀ láṣẹ anábì wa kárí ẹ̀ fún mọ̀dákẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ ọlọ́ anábì wa sọ̀rọ̀ arákùnrin kan ọ sọ̀rọ̀ arákùnrin kan anábì mẹ́sàn rẹ̀ yudhilu safa arákùnrin ó ti pẹ́ lájò arìnrìn àjò ni ẹ mọ̀ nǹkan tábà dédé ìgbẹ̀yìn àdìsí ara àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan mẹ́ insha Allah anábì ni yudhilu safa ó ti pẹ́ lájò ash'az níbi tó pẹ́ lájò dé irun rẹ̀ ti kún ó tún ta kókó kò tún rí kóòmù yá irun yẹn kún tí àgbẹ̀rún náà kókó mọ̀ta kókó nígbà tí àmà ń yà gbogbo gbà tí ń fi omi sí ọpẹ́ lájò débi pé irun rẹ̀ ti kún ó tún wá ta kókó àgbà arákùnrin eruku tún ti mú gbogbo ara rẹ̀ dàrú yamuddu yadayhi ila sama arákùnrin wa tẹ́wọ́ sí sánmà ọtẹ ọwọ́ rẹ̀ sí sánmà ká nínú wàhálà tó ń wá yìí òun ò róúnjẹ òun aṣọ òun ti ya eruku rẹ̀ irun ló kùn yìí ọwọ́ tẹ́wọ́ rẹ̀ sí sánmà báyìí ni wọ́n ti ya Rabb ìpè ọlọ́run ó ní ya Rabb ya Rabb anábì sallallahu alaihi wasallam anábì ni wàmọ̀tà àmúrú haram ìtaàbùn yẹn jẹ ọ̀mọ́ haramu ìtì jẹ haramu wà mọ̀ṣọ́rọ̀bù haramu ìtò mu haramu wà mọ̀lẹ́bàṣọ́rù haramu asọ̀kọ́mọ̀sọ́ haramu wà gòdìyàbí haramu kódà haramu wọn fi tọ̀ dàgbà fa anna yustajabu la bọ́ọ̀lù ọlọ́run wá gbàgbà ẹ̀wọ̀n kan n ti ń jẹ haram n tó mu ti ń wọ̀ haram ní gbogbo wa ọlọ́run ọba bóun ní oṣù gbàdúrà rẹ̀ àwọn olùmọ́ni arákùnrin gbogbo tí máa mú àdúrà ní gbà olópin sára alákùnrin bí ìbá sára mu ti jẹ gbogbo tí máa mú àdúrà èèyàn gbà tẹ̀ bá ti tẹ́wọ́ iná ní pé arákùnrin lẹ́yìn tó ń jàrá wọn lálákọ̀ọ́kọ́ arìnrìn àjò ni arìnrìn àjò sì ni anabi sallallahu alayhi wa sallam anabi ni salatu da'awatin mustajaba la ṣakka fihin anábìnrin àdúrà mẹ́ta kan bẹ ọlọ́run ọba ọgbà ni kò sí èméjì ń bẹ nínú àdúrà mẹ́tẹ̀ẹ̀ta ni du ao musafi àdúrà rìnrìn àjò ọlọ́run ọba ọgbà tí ẹ̀ bá wà lọ́dún tó bá sàdọ̀ ọlọ́run ọba ọgbà àdúrà yẹn arákùnrin arìnrìn àjò ni yáà ní ó yẹ kó lè sàdúrà kádùn àrẹ̀gbà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ àdúrà òní kéńtì bá ti èyí ti yẹpẹrẹ ká ànífẹ́sẹ̀ àdúrà ní ìsìn kọ́ wá lọ wọ aṣọ rẹ kọ́ wá tutù jù kò sí ní ẹ̀kọ́ àdúrà ibẹ̀ làwọn pápá àwọn Sufi tí wọ́n sì gbọ́yé àwọn àní àbàtà bá ní wọn agbọ́kọ́ tutù jù ká lọ wọ aṣọ tó ti lu nàá ẹ̀ẹ́nì wọn yọkọ̀ wọṣọ ni kọ́lọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún náà wà mẹ́ẹ̀ green blue yellow àyìnrín black white yọ́sàmọ̀ wọ́ kí ọ ní ìwọ́lélẹ́ àwọn yẹpẹrẹ ara wọn ni ẹ̀rí mi kò ní wẹ̀ bí ọdún kan wọn láti bí ọdún kan kò wẹ̀ kí ló tí àwọn fi ń sin náà ni a á kì í fi ìdọ̀tí sin náà ó ní pé arákùnrin ọ̀yẹpẹrẹ pẹ̀lú wípé ó ti pẹ́ lájò kọ̀rá sọmọ̀ orí rẹ ti ta kókò ìdọ̀tí ń bẹ lára rẹ̀ ọ̀yẹpẹrẹ kẹ́wọ́n tó dáná bá fẹ́ bẹ lọ á yẹpẹrẹ ara ò ní jókòó sórí àga orí kú à wọ́n jókòó lẹ́ẹ̀lẹ́ẹ̀ ọwọ́ sọ̀rọ̀ tó pé kìí ṣe kó tutù jù kìí kó ti fẹ́ dìnnú lẹ̀ náà ẹ kìí kó ti fẹ́ dìnnú lẹ̀ ó fi yẹpẹrẹ ara rẹ ó di méjì yàmúdù yàdé ilẹ̀ sàmà mẹ́dù yàdé ilẹ̀ sàmà mí àdábì dùn án káwá ẹ̀bẹ̀ lọ káwá tẹ́wọ́ sókè nínú ẹ̀kọ́ àdúrà ni a ní máa sáré àká gbọ́ọ̀lẹ̀ ọlọ́mgbà yà ní bí àbùkátà mi àìkáwọ́lẹ̀ kí láṣẹ o á tẹ ọwọ́ ni á na ọwọ́ sókè a kì í sì nawọ́ lẹ̀ ọyá ẹsàdọ́ yẹ fọwọ́ rẹ̀ gbálẹ̀ àwọn ọmọ ẹ̀rí rẹ o tẹ́lì ẹ bá wà ṣùgbọ́n mi ọ̀nà ṣàfùlà ọ tẹ ọwọ́ sókè báyìí a máa tẹ́wọ́ kẹsàdúrà ni gbogbo ẹ̀ ló sì ní ayé hà ló ní ṣe sí lájá pàdé àpọ̀kọ̀ fẹ́ bẹ́ẹ̀ lọ́ni ó fi kanra wọn fẹ́ pé wàhálà kan fẹ́ ṣẹlẹ̀ ọ̀ gbogbo ẹ̀ pátára rẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bí wàhálà bá ṣe tó lọ́wọ́ sẹ́yìn máa ń fẹ̀ tóbi àdúrà tí wàhálà bá pọ̀ báyìí ní diwọ́ báyìí ọ́ jẹun ọlọ́run ṣàánú wa ọlọ́run náà lẹ tẹ́wọ́ sí o ó tún ìtẹ́ tá a béèrè pọ̀ ọ́ jẹ ọlọ́run gbàmí ilẹ̀ ni mo wọ́n láti mẹ́wájú mi gbàmí ilẹ̀ ẹ̀hán gbogbo ẹ̀ pátá abá ẹgbẹ́ èèyàn ṣe kí ni o èèyàn náwó sọ́nà ni ẹ̀kọ́ àdúrà ni ó di mẹ́ta alákòótó wọn sọ pé ya Rabb ya Rabb nínú ẹ̀kọ́ tá a máa fi ṣàdúrà tọ́lọ́ fi máa gbàdúrà ẹni ó ní ká máa fi rọ́bù pè ọlọ́run rọ́bì rọ̀bánà rọ̀bánà ọlọ́olúwa wa ẹ̀ mọ́ tí wọ́n rọ́bù ni ìwọ tó o ní mí tó o lè fi mí dára tó wọ̀ rọ́bù náà fi máa pe landlord ní kí ni o rọ́bù bait landlord lọ́ba máa pè ó lè dé kó ní pé ilé yìí irritate mi ẹ̀ ń wó gbogbo ẹ̀ mo fẹ́ tó kọ́ ìjà alẹ́ nìkan tó yọ sọ pé àpà yìí máa ń wọlé ó lè ní pé sitting room ti tóbi jù ẹyọ yàrá mẹ́ta ń bẹ̀ ó lè ní lẹ́sẹ̀ àpòmí báyìí ẹ fọ́ ibi mo fẹ́ sọ di ṣọ́ọ̀bù mo fẹ́ fi rẹ́ǹtì àbí sẹ́ni kó bí ni torí pò ní rọ́bù lè o bẹ́ẹ̀ làwọn náà ṣe jẹ́ kí ni o rọ́bù tiwa náà ó tún wá ń sọ ya rọ́bù ìwọ rọ́bù mi ìwọ tó ní mi ìwọ tó dá mi ìwọ tó ń tọ́jú mi tá a bá ti ń pe ọlọ́run rọ́bù inú ọlọ́run máa dùn nígbà ó tiẹ̀ mọ̀ pé mi nìyí ẹ̀kọ́ àwọn májẹ̀mú tó lè má dùn àgbà ó pẹ́ sára arákùnrin kí wàá ní ọlọ́run fi gbàdúrà rẹ̀ ní pé kí ni o n ti ń jẹ kí ni haram n tó mu haram àtọ́tọ́wọ̀ haram gbogbo ọ̀nà rẹ̀ haram ni anábì ní fa anna yustajabu la bóòlù ọlọ́run sì wá gbàdúrà rẹ̀ àti pé wọ́tọ̀ ń jẹ haram wọ́n á ní mo ti bẹ lọ́run bẹ lọ́run tí ẹ gbọ́ ibi àwà lẹ́sìn náà ni bẹ́ẹ̀ náà látúwà lọ́dún ọ̀nà àti ẹ̀rí ọ̀nà wo ni ìgbówó ọkọ̀ tọ́lọ̀ ń gbà lọ́wọ́ àwọn èèyàn owó tó ẹpẹ tó fẹ́ fún ọ náà èpè ní òfin fi lé ẹ lọ olórí ibú ọ̀lẹ àwọn olórí ibú olùsíwọ̀n ni wá sẹ́sẹ́ yóò èpè ní òfin lé owó yóò kò ní dáa fún yẹ ní bá ń jọ owó láftà owó láftà yóò sáré gbà lọ́wọ́ yóò ní aago méjì lónìí yóò ní kiri àti ń gbà àti ń gbà àti ń gbà ẹ̀wọ̀n nǹkan èyí yóò tà fẹ́ pè lé fún ẹ̀wọ̀n àrùkàn tó gbà lé sí òun lọ́gbà ń lòta ìfọlọ́dúngbà lọ́dún tí wọ́n bá ti sálàdà pa bí ó torí pípẹ́ wọ́n fi ń fún torí kówó bú ni haram wallahi haram ni owó yà nígbà ìmọ̀ alẹ́ nìkan tí máa ń gbà tọ́ ẹ tètè kìlọ̀ fún pé ń jọ wàhálà rí ọba dé kò ní lè withstand ẹ̀ wallahi kò ní lè withstand ẹ̀ owó fò tí ìmọ̀ ti ń jẹ haram àdúrà rẹ̀ ò ní gbà yọ̀ọ̀kan máa ṣẹ́ náà ni yóò máa dùn kò ní yọ ọ̀la yóò máa fà kò ní tọ́ra wọn kí ni àwọn sáà ń bẹ náà àwọn náà sáà ń bẹ àwọn náà ń bẹ ẹlòmíràn àrùn sẹ́ka kí ni ìdánsán yọ́rọ́ ni lágbájá bá wọ́n kílẹ̀ka ni ó ti kọ́lé ó ti rọkà ṣé téèyàn bá gbọ́n láti kówó jọ séèyàn lè gbà àti mẹ́rin jẹ́mọ́ èèyàn gbà àti kówó jọ bẹ́ẹ̀ mo smart mo ti gbà bẹ́ẹ̀ kátó lájà mo ti ní one point five tí wọ́n lè gbọ́n bó wọn sì nà kó ní ọgbọ́n mi fẹ́ fẹ́ náwó yìí kọ́lọ̀ máa gbé wàhálà àkàdé fún wọn lè ní ọ̀pọ̀lọpọ̀ tá a ṣe nine hundred fifty thousand láàbì ṣe ẹ wàá lọ sí test five hundred thousand test yẹn dẹ̀ ní Ghana lẹ́ ti ṣe ọ̀sẹ̀ kan ní ọ̀tọ́ báyìí lé yóò kú wọn à èbí one point five ló kọ́ nígbà wọn bá gbogbo ẹ̀ báyìí wọn ti máa ná two point kìíní kan ó ò lè fi ọgbọ́n kówó jọ kó o tó fọgbọ́n náà torí ẹ̀ ló fi jẹ́ pé mọ̀ wulẹ̀ fi èrú kó jọ. nǹkan tó àbá ìwú kọjọ ọlọ́run náà ni má dẹ wàhálà sí ọ dépò kó òrówó ná ẹlòmíràn náà ah, ọlọ́run ni ọlọ́run ni tiẹ̀ tí mo dá tí mo fi rówó yìí bóyá màmá rò ó tẹ́bi gbọ́mọ ẹ lọ tẹ́bi mọ́ sí ìkì bóyá bó àbá kówó ń jọ bóyá kankan ní sọmọ rẹ ìwọ̀n àbá tó orí bọ̀ fàlùbáríkàsì nọ́mbà tí wọ́n ti torí lànàbí ní bóun ọlọ́mọ ṣe gbàdúrà rẹ̀ torí ẹ̀jẹ̀ apá haram ti ipa haram ti sábàbí ńlá kan ni fún gbígba àdúrà èèyàn téèyàn ń ṣe lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni washkuru lillah ẹ wá dúpẹ́ fọlọ́ lọ́ba tó ṣe ìdí àtìmú fún yín ẹ dúpẹ́ fọlọ́ tó ṣe ìdí àtìmú fún yín jàmáà ọ̀nà halal pọ̀jà ráàmù lọ ọ̀nà àti rí halal ọ̀pọ̀ ju ọ̀nà àti rí haram lọ níta àfi ń jẹ tọ́jú halal ọ̀pọ̀ ju níta ń jẹ tọ́jú haram lọ gbọ́n káwọn yàtọ̀ ká ah, ayé tá a wà lónìí kọ sára ni haram lọ kú ìsọkúsọ ni aláàlú pọ̀ bí wọ́n bá dé ibi tá ti ń pọnmi nísìn tọ́ náà pọnmi tọ́ ni omi o ruwa ruwa santa wọ́n rà mọ̀ nírà àbùsàlù ara ẹni tí ó fi fa bọ́ ẹni tí ó mú aláàlú àbí aláàlú kan ṣùgbọ́n kékeré ò tó wa náà àwọn náà sáfẹ́ kọ́ ilé táàmù fi lífìtì táàmù fi gùn kí wọ́n ní àpò ah, ilé rẹ̀ ń gbé á ilé gbogbo àwọn sífìlà ẹ wọ́n náà mọ gójú ọdọ abẹ́rẹ́ ni alájà mẹ́sàn-án rẹ̀ ó ní àsáfẹ́ kọ́ yí àmọ́ wa lọ́nà haram ọ̀nà tọ́tọ́ àtọ̀nà tí ọ̀tọ̀ torí di ilé ìjẹ̀mọ́ à ọ̀nà aláàdì pọ̀ lọ́nà fi ni wọ́ṣùkúrú nìlá ẹ dúpẹ́ fọlọ́ọ̀ ọba tó fi ọ̀nà oríṣiríṣi fún yín kọjọ́ ní halal tẹ́ ẹ lè fi kó nǹkan jọ nǹkan ìyá tàbùdó tó bá jẹ́ pé lóòótọ́ o ọlọ́ọ̀bọ̀ lẹ́sìn tábí lóòótọ́ ọlọ́ọ̀ lẹ́sìn tẹ́ ẹ̀ pa nǹkan ní ìpọ̀nmọ́ níbi ìjọsìn ẹ̀jẹ̀ ń tọ́jẹ́ nǹkan tó jẹ́ halali o kẹ̀sì dúpẹ́ fún ọlọ́ọ̀bà àlá abẹ́lẹ́ subhanahu wa ta'ala arísìkí tó gbòòrò tó pọ̀ lọ́nà halal ọlọ́run sì fẹ́ ní kọ̀ọ̀kan wa abiọ́nà ọba Allah má fa aráàmù tẹ́sítì wa ọlọ́run aráàmù ó kéré ọ̀pọ̀ ọlọ́run má fi tẹ́sítì wa má fi dẹ́nbà gbọ́ wa o arísìkì lọ́nà halal ọ̀pọ̀ ọlọ́run sì fẹ́ kọ̀ọ̀kan wa ah, ọ̀nà àti jẹ́wọ́ ọlọ́run má jẹ́ olè ọlọ́run ọlọ́run má jẹ́ olè ọlọ́run má jẹ́ àfi Islam má jẹ́ àfi exchange àjẹ́ àmù má torí ipá àjẹ́ àmù ọlọ́run má sọ adó lórí ibú o a ọlọ́run kọ́ ju ọjọ́ sátidé náà ẹni ولم جمعة جو سبت إن شاء الله ودي جو سبت كاتو قادي أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم أنا أبيك 1 2 نعم أنا بيرمج تفضل